kà fún wa sọ̀rọ̀ nípa bóòlù Muhammad sallallahu alayhi wa sallam níta wà náà ní kíkà ló níta tí a tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àwọn kan tí ó rọ̀ máa ń ṣẹ̀rí وعن الحسن عن السمع رضي الله تعالى عنه أما حديث برضو الحسن قلنا برضو السمع قلوا عليه الرسول عن النبي صلى الله عليه وسلم أبا بسم الله محمد قال أنا بني أيما امرأة سويت òjíṣẹ́ lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam ó ní kí nígbà jẹ́ nínú obìnrin tí wàlíù méjì dúró wọn ní lọ́kọ̀ wọn ní fàhíyà ẹ̀dì àwùwá lẹ́sẹ̀ ìjọba èyí tí ìjẹ́ wàlíù rẹ̀ tí ó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ní ẹ̀tọ́ bá jẹ́ alákọ̀ọ́kọ́. eléyìí òun náà ni ọ̀rọ̀ àdẹ́wà Muhammad sallallahu alaihi wasallam báwo ni wà ní ìfẹ́ ìṣẹ̀lẹ̀ tó fún obìnrin àwọn ìwáyé bẹ́ẹ̀ nígbà tó bá dá sí pé lábẹ́wé kí obìnrin wọn ní bàbá kò sì ní bàbá bàbá ẹni tó ti ẹkú jẹ́ wà ní ìlú bẹ́ẹ̀ náà ni àwọn áhùn àtúntò máa yá tí wọ́n lè ṣe ọ̀rọ̀ ọmọ ya rẹ̀ fẹ́ pé eléyìí ní ilé wa bẹ́ẹ̀ fẹ́fẹ́ àbú rẹ̀ tí wọ́n máa bá ìlú fẹ́fẹ́ àbúrúkè nígbà tí wọ́n wọlé ọ̀rọ̀ wọn sọ ìdí ẹ̀ eléyìí sì ti kí ní sí ti àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àìlọ́ sẹ́lẹ̀ náà ní alákọ̀ọ́kọ́ ni òun ní àlàáfíà wọ́n ní àwọn àbọ̀ àwọn pé wọ́n máa ń ní lẹ́ẹ̀kan náà ni wá ṣe ìgbìlẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan náà ti ṣe ó ní o ìjù bẹ́ẹ̀ ó ní ìdálàáfíà ìdáhùn bá ti káwọ́ tí ó fẹsẹ̀ rẹ̀ ní ọlọ́run alẹ́ sọ́wọ́n sọ̀rọ̀ lọ́rùn wà ní bí وعن wọlé ojú ò lè jọ abúrẹ́ pé afẹ́ṣà púpọ̀ ọ̀fẹ́ so àríwá agbára wà jẹ́ kí wọ́n lè ṣe tó sọ fún mi lọ́pọ̀lù ẹni káàkiri ọmọ tí wọ́n bá lágbà lórí tí ojú tó pariwo rẹ̀ kí lè pa ẹ̀rùn fún náà ní ojú súnmọ́ rẹ̀ tó bá tún pa ní táìgbẹ́lẹ̀ tó ń pa nàìjíríà wọ́n nígbà wọ́n ṣẹ̀rí àwọn àwọn àṣòtí ènìyàn sí àpékọ̀ọ́ ìyẹn ikú wọn ọmọ wọn ń fi ìlànà sallallahu alaihi wasallam ní kápọmọ ìyàwó àìṣà òkè ọlọ́ọ̀ká láàrínà àwọn asòfin ilé ìgbà lágbára lọ́jọ́ kejì lè sí lọ́jọ́ kẹrìnlá bí ìbá ti lágbára lọ́jọ́ kẹrìnlá ó lè sí ní ọjọ́ kọkànlẹ́ ní owó. àwọn àlẹ́ wọn afá mi lọ́yẹ̀ gbogbo ìgbà حديث في البيهقي قال النبي صلى الله عليه وسلم من يعمل يعني في سيعطيك وعاي فقلت النبي الله دوري دواء قال ضعيف أو أولي من لا يسير بلاقيا ويشبك وسكبه ولا كان بلاقيا على حديثنا حديث رواه العافية من الشريعة لا من تربية أي مسير ṣùgbọ́n àlébèyí tó lè pé bá ti di ìjọ kẹrin ẹ̀ẹ́dẹ́ kọkànlélógún tọ́lọ̀ bá ti sábàá ìwòrán káàkiri ìfẹ́lú. àlàyé láti ṣe fún ọkọ̀ ìwà àwọn èèyàn ni pé nípa àkíkọ̀ káwọn èèyàn gbàgbọ́ ní pípé àkíkọ̀ káàsì pàtàkì rẹ̀. tàbí èèyàn gbàgbọ́ ẹ̀ bá gbàgbọ́ yé àkíkọ̀ ní tẹ̀sán pàtàkì rẹ̀ yóò lójú ẹni jẹ́ fourteen hundred sixteen eight twenty one ọ̀pá kò sí tó burú kẹ́rẹ̀ yáwó tu tó rà ní kò sí tó burú kẹ́rẹ̀ yáwó sí kò sí tó pé ní àkíkọ̀ ẹran tá ń pa fọmọ náà ní àkíkọ̀ àti níta nílé tá a bá fún àti nílé àti okọ̀ tá a fún àkíkọ̀ ìgbà náà ẹran ní bọ́ọ̀ bá rí àìsẹ̀ sí kò sí kankan bọ́ọ̀ bá rí àìsẹ̀ kò sí kankan so bí ìwà bọ́ sójà ní sí ìtàdé gbogbo ẹgbẹ́ tó ní sí ìtẹ́bà tẹ́ta lọ́wọ́ síwájú sí àbí thousand káyọ̀ wà tó lọ pẹ̀lú kú síwájú sí yóò ra àwọn olùkọ́ tí ó ṣe pa sọ̀rọ̀ kó dúmọ́lẹ̀ kó ká kó dùgà rẹ̀ tó bá sì du bẹ́ẹ̀ tó tún lọ ha bá àwọn èèyàn ó fún àwọn èèyàn ẹgbẹ́ lọ́wọ́ òfẹ́ kó pápọ̀ wọn tiẹ̀ ó sọ wọn sàásùn tó lọ́wọ́ sí akẹ́kọ̀ọ́ dùgbà lọ ṣé wá rí àṣìlẹ̀ sí sí àṣìmẹ́mẹ́ sí ti wà wà ní káàkiri náà èyí mú ìsìláàmù ti tààmú tí wà lẹ́sìn so wà ní àlóyè tó jẹ́ rí àṣàkíkọ́ ọmọ ó sọ̀rọ̀ ní kọ́mọ ó lè ti aṣọ ìwọ̀n náà tí a lè àlọ́ sọ wà náà àìkú sàlámù lọ́wọ́ káàkiri. Uh, ah, nípa ọ̀rọ̀ ọmọbìnrin àtọmọkùnrin níbi àkíkọ̀ bóò ní pàtàkì jùlọ nípa orí bíbá kò sí yàtọ̀ láàrin ọmọkùnrin àti obìnrin níbi àkíkọ̀ ibi táwọn apá àti ìyapa lórí ẹ̀ sọ́ra ti ṣe òun ní èèyàn bíbá a ní wọn sọ̀rọ̀ kan gbogbo táwọn bá ti gbé kọ́ọ̀tù méjì ó dá kéèyàn máa fáwọn èèyàn ọwọ́ àwọn tiẹ̀ sọ́ra àwọn tó bá sọ fún ọdún rẹ̀ pé ẹ̀rọ kan làwọn bá sọ̀rọ̀ so méjì ló wà ní bẹ́ẹ̀ náà àbálọ ní tí wàá jẹ́ obìnrin àfààrùn àwọn akọ̀ máa olùmọ̀ lórí àwọn olùmọ̀lá rẹ̀ tí wàá sì àwọn papọ̀ náà àwọn tẹ́lifí ní àwọn ọ̀gá ànífà tó gbé gbogbo irú obìnrin ákéde àrífà so méjì náà náà àfáyẹ̀sì tí wọ́n sọ̀rọ̀ lórí wọ́n náà máa ń gbé àtijọ́ kéde àtijọ́ kẹjọ ìkàtọ́ náà ìbí òmùrọ̀ ọ̀bá sẹ́kẹ̀yàn ní sẹ́mà tí èjì kankan náà ni sí sẹ́mà tí èjì yọra mọ́ Ànábì sallallahu ó ní yawma sabi'ihi ìgbàlọ́wọ́ sáàlù yawma sabi'ihi kí ni mọ́rẹ̀ ọjọ́ kejì rẹ̀ ọjọ́ kejì tẹ́ bí ọ̀nàdàbí sọ ọ̀sánná yóò wá lọ́jọ́ kejì àtọ́jọ́ kejì ọ̀rọ̀ kejì kankan náà so ìlú lálàáfíà onífẹ́lẹ̀ yìí ó ní ọjọ́ kejì ọjọ́ kejì kánú sọ ọlọ́ọ̀ta tí wọ́n lè ṣe yìí ní tó tọ́kù ní pé káàrù wọn wọn sí ka ọjọ́ tó wá jọ sáà sí ka ọjọ́ àníwá láàánú bọ̀dé ọ̀pọ̀lọpọ̀ wá bá jẹ́ mùsùlùmí ní wọ́n báyà lọ́kà jẹ́ àárọ̀ sọ wá pé àwa la ní lánàá láyé kò sí ẹ̀sìn mú tó náà tó sì náà a kò kó pa níbi ká bọ́ lóyàn ká tó sẹ̀ ní ayé wa àwọn tí wọ́n bá ṣe mùsùlùmí wọ́n wà fọ́ láti kéde láti fọ́lọ́ ìlànà sinam níbi àwọn pàtì láìpọ̀ wọn àmọ́ àti ajé mùsùlùmí a lè lo láìpò wa pátápátá táàbí ti kápẹ́rì kápẹ́lú ìlànà mi lábòjú ilé ṣe èyí ò rẹ́nìkan láyé tí ó fẹ́ tábà ní lọ́wọ́ tán àbẹ́yìn ìgbìlá ní wọ́n fẹ́ tábà yóò tábà kò tì bẹ́ẹ̀ náà ní yóò tábà nìtọ́ náà ní kò wà lọ́pàá yóò kó ló ní Islam ló ti gbé wa ọ wá lè yarí pé èmi èmi ṣe lẹ́nu ọba ní ọwọ́ ọba ní ọba kọ́ ọmọ ọ̀tẹ̀lé Muhammad sallallahu alaihi wasallam so kí ni wọ́n pé jọ́kèjì agbóméjìlá kí ni alágbóméjìlá lọ́jọ́ mẹ́rin ẹ̀wọ̀n wọ́n ti bá wọ́n lè wọ́n lè gbàbẹ́ kí lẹ́sì tó aṣọ so ìgbà tí ọjọ́ ń bẹ̀rẹ̀ òun náà àsìkò mọ́ gbòòrò àsìkò mọ́ gbòòrò òun náà lọ́jọ́ bẹ̀rẹ̀ tẹ́wà pàṣípà lónìí sí òun lè gbìyànjú pẹ̀lú tuesday àbí ẹ̀rọ ẹ̀rọ tuesday àbí ẹ̀hẹ́n onítúsí báyìí àbàbà lọ títí lọ náà tí bá tó wá pé mú tẹ́wà ní ètò ìrọmọ́ kúrò aláwọ̀ àgbà mọ́kù ìsú wọlé nù àti bọ́ sí lápèjúwe sí èjì òjì fúnlẹ̀ ìdáradá ní pé bára ń gbáwọ̀ yìí bára gbáwọ̀ yìí dá nínú oṣù wo lánà sọ ní àwẹ̀ sàwárí alákọ̀ọ́kọ́ kó ládà bá lọ sàwárí mọ́kù mi lọ́wọ́ ní oṣù ìwà oṣù yọ sáwọn méjìlá ní yọ agbóhùn jẹ́ àtúnwọ́pìnrin yọ so ọlọ́run ta sáwọn dá àwọn ìdíwọ́n ní rọ̀nà nìkan rọ̀nà nìkan ọlọ́run ta àwọn ìsọ̀rọ̀ ọ̀nà sáàtì alágbèrè alásán jọ́kẹ̀jọ alúkèje olùsúnà tàbí ọmọ ọmọdé ọlọ́wọ́ àyọ̀sọ́lá ọ̀nà Akíkọ̀ọ́lẹ́gbẹ̀ta ìtàbí sáàmì náà ni, ọjọ́ ìrọ̀bá náà. tó wá lábọ̀ yìí bí àwọn bá mi rọ̀ ní àwọn etí ṣẹ́ta láti ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ ní ilẹ̀ bóyá owó ẹ̀rẹ́ ọ̀kan lọ́wọ́ yọ fún àwọn olùdó rẹ̀ ó sì gbàgbọ́ pé tó bá fẹ́ yọ ọ̀pọ̀ tó sì lè ṣàkóso kó sì ṣe mú sí àwọn bá mi rọ̀ pé àti ẹ̀jẹ̀ àti ẹ̀jẹ̀ mú ọwọ́ ìyàwó ẹ̀rẹ́ ọ̀kan lọ́wọ́ bàbá àti sáàpà kò bá lóun lówó ní gbogbo àwọn ọmọ olówó ìbẹ̀rẹ̀ náà kò sí ẹ̀rọ lọ́wọ́ rí ọ̀pá so ọlọ́ọ̀tà ìyá bẹ́ẹ̀ tó jẹ́ kíkò lágbára láti pa ẹran méjì fún ọmọkùnrin so kò sí tó burú bẹ́ẹ̀ àwọn nínú ilé ẹni pa ẹnu ẹ̀rọ kan náà lókè ìlú lágbára rẹ̀ so ẹ̀sẹ̀ lágbára àbá àwọn ọmọ mẹlẹ́bí náà àwọn arísẹ̀ mú náà jẹ́ nípa ẹ̀sẹ̀ púpọ̀ ẹ̀kọ́ sí sẹ̀mú náà àti lóun lágbára àdúgbò lọ sí sí ẹ̀mú tó lọ pa ẹ̀kọ́ ìfẹ́ ẹ̀sìn ọgbà ọ̀ká tó lé eléyìí sí àwọn mọ̀lẹ́bí wọ́n gbé àdúgbò wọ́n gbé wọ́n gbé kan ẹran ni wọ́n gbé àwọn òfé oúnjẹ sẹ́pẹ́ tí ó sì yọ wọn sí sẹ́pẹ́ yóò sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ yìí wọ́n bá sọ̀rọ̀ yìí pọ̀ àgbọ̀nà òun tàbí kọ̀ọ̀mọ́ lókun ó sì dáná pẹ̀lú àpẹẹrẹ pé àlọ́bí pa àlọ́bí ra òṣìṣẹ́ arákàdà tó ti snapchat snapchat ẹyọ ọkọ̀ fún ní ìdẹ́gbẹ́ ọkùnrin ni àwọn méjèèjì pàtó lórí àbọ́yẹ̀ olóògùn ọkùnrin ni méjì àmọ́ àwọn olóògùn ẹgbẹ́ ọdún pẹ́ ọkùnrin yìí méjì ọlọ́bí ra àpẹẹrẹ ọkọ̀ kan fún pátákà àwọn ọkọ̀ lórí àwọn àdéhìyẹn àdìsọ̀lá ọ̀sánná ó ti wà ní ó ti ṣàtìwé àdìnípa ẹran kan fún asan ó pa ẹran kan fún òsín àdìní wa sọ pé wájú bí àdìní pé a máa pa àkíkọ̀ fún ọmọ ọkùnrin mélòó méjì kúrò a máa pa àkíkọ̀ fún obìnrin tuntun ọba ti báyìí àwọn abá aládìsí ni wọ́n lè yanjú àárín òní ó ṣeé ṣe pé bí àdìsí ó ṣeé ṣe pé papọ̀ sọ́tàrí tọ́lá wọn ṣe ìtààrù ní wọn pẹ̀lú ilé ìlú hadith tààrù ti ṣẹlẹ̀ lé ọlọ́kùnrin kan pẹ̀lú ìfọkùnrin òun kan lápá orí bí ṣẹlẹ̀ tààrù nù àìsọ pé àti ìtàkùnra wọn àìsọ bẹ́ẹ̀ so tààrù kọ́ àṣẹlẹ̀ wọn ni so àkọ́kọ́ tí yóò kọ́ sí pé àwọn ọmọdé ti jámẹ́ ò láàrin ìtàgbé ìlú papọ̀ so wọ́n papọ̀ tí wọ́n á ní papọ̀ ẹ wá pé ìkó pàkárẹ́ nù kí wọ́n fẹ́ mọ̀ pé kó pàkárẹ́ so eyín bọ́ ọ̀mọ́ ẹwọ̀n tí ọ̀sọ́gbẹ̀rẹ̀ so wọ́lọ́wọ́ tàbí tó rí sí ká ọdún báyìí wọ́lọ́wọ́ ká àlẹ́ sọ̀rọ̀ Àwọn aláwọ̀ aláwọ̀ aláwọ̀ aláwọ̀ olóògùn ṣe olóògùn ó pèsè oríṣiríṣi ilé ìmọ̀ ìjápa ìyẹn lè jápa bó ti wọ́n sọ káàkiri òkèlè àrẹ ẹ̀yìn lọ́lá ẹ̀yìn sọ́kùnrin bàyí dára fẹ́ mọ̀ ìtàrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn lè jápa bó ti wọ́n sọ ìyẹn pé àfáà nílá kò ju sínú àwọn ẹ̀kọ́ tó kọ́lọ́ àbá tèmi mo fi kéwú tábì sẹ̀sẹ̀ nù àbọ̀ kéwú mo á fẹ́ ọ̀dọ̀ mo pàmì jẹun àbá mi bá mo á kọ́lọ́ àbá mi tewé tegbò èyí fọ ìrọ́dùn mi ara rò mi kó láti jà púpọ̀ kí lápẹ́ lò òkun ní báwa bá ṣe lórí ìlú tó burú mẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹgbẹ́ èèyàn náà ní kí ẹ sáfà tó sórí ìlú tó burú mẹ́ àmọ́ tí bẹ́ẹ̀ náà fà náà òun wọ́n ń ṣe jálàbí náà wọ́n ṣe tiẹ̀ kí ti jálàbí tí wọ́n ṣe kí lẹ́ni sí ọ òun ò kọ́ ní ẹ̀ka ní ẹ̀ka ẹ̀ka bò kí n ti ẹ̀rọ ìta ẹ̀ta ọ̀ láì ṣe rẹ́gbò tí wọ́n fi ẹ̀ka ọkọ̀ mi fẹ́ràn mi ẹ̀kú kí láwọn ènìyàn náà kò gbà ṣùgbọ́n ìbá ń sọ ilé náà ìyọ̀nà tí ẹ̀ sì kéwu nǹkan náà a lè ṣe awo ìwà ni ẹ̀ṣẹ́ àwọn òun ṣe ẹbí ẹgbẹ́ iṣẹ́ awo ní ṣe sẹ́lẹ̀tì iṣẹ́ awo òní ṣe ogun ògbóni sẹ́lẹ̀tì tí wọ́n yẹ ń sókun ìgbóni tí èsì mùsùlùmí ó sì jẹ́ mùsùlùmí ọgbọ́n tó ń ṣe kéde pé mo fẹ́ tọ́jú ẹ̀tẹ́ fífọ́ ìfẹ́ sẹ́lẹ́sìn ògùn gidi tó fẹ́ sókùn owó sẹ́lẹ́sìn wọ́n lè fi yọ́ orí rẹ̀ ó ní ẹ̀rẹ́ ìsògùn owó ní ilé òní ó ti kó ṣíríkì ó ti kó sẹ́bọ̀ wọ́n ń sọ ẹgbẹ́ sí ẹ̀rẹ́ kí ìrùsìn ìlà eléyìí ò ní kéde kankan ló kèdè ní àwọn tó lè pé àwọn tó lè kó lè fẹ́ ní ìrújúnú pé bóyá táwọn tó gbọ̀nà kéwú sẹ́lẹ́sìn ìlú ilé ìrọ̀lẹ́wà ìsàlàyé fún wọn títí tí òyìn tí wọn gbá tí gbá kàfàrà wọn ìwé ni bẹ́ẹ̀ ìwé ni ẹ̀là so lọ́pàá ń pọ́sí ìsìláàmù kò sí àbúrò tó mọ́sí ríru sí yóò tó lọ lé ẹ̀lẹ́ lọ sí pé sí àwọn ẹlẹ́yẹ ní yóò tó lọ sí bá wọn ní yóò máa sí mítìnì so pé bá rẹ̀ ilé ìdíkó ní ìsìláàmù wá tán yẹn والله تعالى على الصواب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم